salatu wa salamu ala rasulillah àdúgbò fún ọlọ́run ọba ọba tí ó ṣẹ́wà kù lórí dáadáa ọlọ́run tó jẹ́ kí abájáde káfí kan sórí ẹ̀ kájẹ́ rẹ̀ ní àlùyá nù. mo fẹ́ kí ẹ tètè bá ń wo sọ́ọ̀tì àná láti ayé àfihàn bí ìkẹta ó jẹ́ fóònù láti wọlé nípa àpọ́nlé ńláńlá tọ́lọ̀ fún ọmọ ádámà tí ọmọ ádámà ò gbọ́ yé ó sì yẹ ká gbọ́ yé kó lè bí إيمان بوتون له يقول الحق تبارك وتعالى الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعملون gbogbo ọpẹ́ ń jẹ́ ti Ọlọ́run ẹni tí ó dá àwọn sánmà àti ilẹ̀ ó tún dá òkùnkùn àti ìmọ́lẹ̀ síbẹ̀síbẹ̀ síbẹ̀síbẹ̀. àwọn tó sá ìgbàgbọ́ ń bá olúwa wọn wá akẹgbẹ́. wọ́n sì tún bẹ́ lọ́wọ́ ọlọ́run tẹsẹ̀ wọn sẹ̀ wọ́n tún ń pè kankan ní ilé àlọ́ wọ́n tún ń pè kankan ní wọ́n tún ṣe sùjú wọ́n kàn fi mùsùlùmí ṣe ẹ̀yẹ mi pé àwọn tó ń larí mọ́lẹ̀ ẹgbẹ́ àwọn náà forí kalẹ̀ wọ́n larí mọ́lẹ̀ fún kankan wàláì àwọn tọ́lọ́run sọ̀rọ̀ wọn yìí wọ́n forí kalẹ̀ fún kankan wàláì pọ̀ tó yẹ tí ẹ̀ bá wá jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá ní ẹ̀kọ́rí kan lẹ̀ fún fẹ́ẹ́ gbótórí rẹ̀ nínú àwọn oríṣiríṣi àwọn nǹkan tí a lè fi ṣàpèjúwe ní ẹ̀ bá jẹ́ ẹrú ọ̀pọ̀lọpọ̀ gbà pẹ́rú ọlọ́run tó ti bá ti sọ iná ṣùgbọ́n ó gbà pẹ́rú ìjọba lò so kí ni iṣẹ́ rẹ̀ ààrùn sí ìbùsàkùn ẹni tó túmọ̀ ẹ̀ má bàa túmọ̀ bọ̀tọ́ náà sọ wípé yá ìgbà ẹ̀yẹ rúsìn mi ìwọ náà sì gbẹ̀mí ẹ̀ lóko ní no ẹsẹ̀kẹsẹ̀ lórí jẹ́sẹ̀ ẹni ó tún sí rúra ara ìdánilẹ́kọ̀ọ́ ká àti kọjá lọ tó náà tún fífà jáde lórí àwọn ẹ̀sọ́ ẹ bá ń kárí àyè síwájú kó wà lẹ́bi ìkọ̀lẹ́kọ̀ọ́ fún mi gbé. òun ni ẹni tí ó dá yín láti inú àmà. sọ́nà ló wà ní tó ń papọ̀ sí. lẹ́yìn náà. bàbá ńlá wa dáná nìyẹn tọ́lọ̀ ń dá láti bàbá ńlá wa Adam gbogbo àwa tó kù ní sátú nìta yóò bá sọ àyìn hómọ̀ ìjà àlàǹtẹ̀ gbogbo wa jáde látara wọn látara wọn méjèèjì yẹn ọlọ́run ló látara mọ̀ náà. lẹ́yìn náà ó fi gbèdéke ìgbà kan sí i. gbèdéke ìgbà kan kan lọ́dọ̀ rẹ̀. ìgbà kan tọrọ ń lẹ́yìn èyí tó tẹ̀lé dídá tọ́lọ́run bá dá wa ni o ìyẹn ni ìgbà tá a fàyè lẹ̀ eléyìí náà ń bẹ nù kan tí ó jẹ́ pé tá a bá gbọ́ yé àárọ̀ náà sí ó dá wa nígbà tó mọ̀ táwọn ò mọ̀ wọ̀lá ìgbà tó fẹ́ lápò láyé táwọn ò sì tún mọ̀ bákan náà ẹni tó bá gbọ́ tó bá sàǹfààní fún akíkú oríire àwa tó ti ń sàǹfààní fún ọlọ́run lè fẹ́ máa padà sí àdó ìwọ kàn ń sáré ìyà lásán eré ìparun eré tí ń ọmọ eré ádámà ń sáré gan ni eré ìparun òun gan ni eré mùsíbà wọ́n ṣe wọ́n ṣe ẹ̀ka ayà ìdílé rẹ̀ tó mọ̀ ẹ̀ tún tàǹkàrò. lẹ́yìn náà ẹ tún ṣe iyèméjì. ẹ ṣe iyèméjì mo fẹ́ kó pọ̀ ni mo fi ní ẹ bá ń kàdé lẹ̀ ẹ tún ṣe iyèméjì nígbà tó lọ ní ìgbà tó ń mọ̀ lòún dá wa sẹ́yìn ò mọ̀. ìgbà e kúrò láyé òun náà lòun mọ ẹ̀yìn ò mọ́ fún mà á ń tún ẹ wá ń ṣe ń wò pé ló yìí torí wọn ka koran tó ta tó ń sọ yẹn ó gbà ní ka tó ta tó ń sọ yẹn ó gbà ní ní tó á ń tún tàǹtàrù ẹ̀ ń méjì wàhùwà wọ́n wà lọ́rùn ìsànàwà tí tó lọ sí dáyà yẹn iye méjì tọmọ yẹn ń ṣe yẹn inú fa òkígbẹ́ olóbi àtàràbá fa gbékúdè tẹ́bá gbọ́n níbẹ̀rẹ̀ gbékúdè ìtumọ̀ tí wọ́n fún ẹ̀gbẹ́ ló pààyàn lẹ́yìn ìyẹn ni wípé ikú ò ní wá ẹwà ni wọ́n pé títí dìgbà wo sẹ́ni tó ṣe gbẹ́kúndé gangan yóò wá padà sọ fún mọ̀láta kú mo tú ọ lẹ̀ báyìí rẹ wa mú mi àbó lọ́ngbà tí òjò tán náà ẹnìkan ń ṣe wá àti kan ẹ̀fẹ́ni tí ó ìmọ̀ bóun yorùbá ti sọ̀rọ̀ yẹn wọ́n lẹ́yìn tí ó pa irọ́ yóò pàtàkì kan àbí síbẹ̀ náà ẹni tí ó jogun gbógun yóò pa ìgbàkí kan ẹ wàá gbọ́ nǹkan tí wọ́n sọ ni wọ́n nígbà tí wọ́n lápò ìmọ̀ sí mọ̀láìkà tó pẹ̀lú wá dé àwọn abá ànábì sọlọ́lọ́rọ̀ tààlà sọ́là ní Fàtímà ọjọ́ àlọ́rọ̀ tààlà ní wọ́n fífà náà dìkú àjò kan béèrè ní à sílẹ̀kùn fún mọ̀láta kú ni sílẹ̀kùn fún là ṣé wọ́n bẹ̀rẹ̀ sí mọ̀láta ẹ̀kùn fún mọ̀láta kú mọ̀láta ọgbọ́n tó wọlé wọ́n mi kàn tí ò bá ní nǹkan lè dédé ni ó lè fi mẹ́ta ẹni ìpàkítà àlùjọ̀nù àtàwọn ẹ̀dá tọ́lọ́run kẹ́mọ̀ yí padà bọ́lọ̀ sí ó pẹ̀lágbára tọ́lọ̀ bá fún wọn títà mọ̀láìkà tó jù bẹ́ẹ̀ làwọn tọ́lọ̀ bá ránṣẹ́ wọ́n wà mọ́ fi sàmàwà ó ní ọlọ́run sàmàwà. ó ní ọlọ́run nínú àwọn sámà àti nínú ilẹ̀. àti nínú ilẹ̀ náà. ó mọ ìkọ̀kọ̀ yín. wọ́n ti rọ́kùn mu àjẹ́ àrọ̀kùn mu àyà àlẹ́mú náà yàrá mùsùlùmí fún. ó mọ ìkọ̀kọ̀ yín. ó mọ yín. gbangba yín. gbangba yín. ó sì mọ ohun tí ẹ ń ṣe níṣẹ́. ó sì mọ tẹ́tẹ̀ sí sọ́ọ̀tún ní ẹlẹ́dàá àti ní kẹta. àbẹ́lẹ́ ọkọ̀ bá a sàlékún gàdì ẹgbẹ̀fà nígbà Muhammad sáàbù rẹ̀. nínú yìí òun la fi fẹ́ ká mọ̀ yìí pé ọlọ́wọ́ bá ó gbogbo ẹ̀dá torí wípé ó sọ wípé búwà lẹ́bí ọ̀là kọkùn òun náà ló dá wa òun ló dá yín òun náà ló dá wa àwọn ẹ̀dá tó kù o ṣùgbọ́n dídá tó dá wa tó sì jẹ́ pé yóò mọ bí wá léèrè ó sì ṣàwá pẹ̀lú àwọn responsibility kan tí ò sí àwọn ẹ̀dá míì òun ni ọlá tá a fẹ́ ṣàkíyèsí ẹ̀ sí lónìí nínú àyà ní ìyá ayọ́ àlẹ́dínà àánú ní ìtàkùn lọ́ọ̀rẹ̀ ìyẹ́lẹ̀kùn kọ̀ọ̀kan náà nínú sọ́dún tó àlàfà tó àtẹ̀jọ àyà tuntun náà tí ẹ gbàgbọ́ ní òdodo tí ẹ bá bẹ̀rù ọlọ́run ó máa fún yín ní ọ̀nà àbáyọ ó máa pa àwọn àṣìṣe yín rẹ́ fún yín ó sì máa foríjì yín ọlọ́run sì ni ọlọ́lá tó tóbi. nínú òkè máa ń pè tó jẹ́ ìgbà pọ́nlé ya ẹlẹ́ni ìnà àmọ́nú àwọn tí ò kẹ́kọ̀ọ́ mi ni mọ̀nà wọ́n á sọ wípé ẹ dáhùn ni ẹ sókè ni ẹ̀yin mọ́mì nílẹ̀ ẹ kí n rí yìí wọ́n á ẹ ni náà ó parí kíkọ́ wọn ní nǹkan tí ọmọ ìlú ṣe tó fi jẹ́ mọ́mì kò kàn wọ́n àfi bí ilé nǹkan o kò jọra wọn o ọlọ́run ń gbèpè pẹ̀lú ìpè àpọ́nlé ọwọ́ àṣẹ ẹni tó ti pàṣẹ direct ọ̀kan nínú ẹni tó wákò nípa yà áyíwá lẹ́bí na àmọ́nú àmínú òbílà tó àtà ayé àtàkì sí ìlú sáfì nípa yà áyíwá lẹ́bí na àmọ́nú àmínú òbílà ìpè ní tàkọ́kọ́ amúrù ní tàkọ́kọ́ nípa pé àṣẹ pé ẹ ṣiṣẹ́ ẹ̀sìsẹ́ imani ni ààrin òbìlà ẹ̀sìsẹ́ imani nínú ayà iná ìtàkàkù lọ tẹ́bá bẹ̀rù àlọ́ yẹ̀dì aláàkùn ohun tí ìlú tọ́lọ̀ fi dé nìyẹn rìsọ́ọ̀tì wà tẹ̀lé rìsọ́ọ̀tì ni pé yẹ̀dì aláàkùn kò kọ́ ọ́nà ẹ̀sìn kìíní. yóò ṣe ọ̀nà àbáyọ fún yín. ọkàn balẹ̀ ọ̀nà àbáyọ yẹn ìbàlẹ̀ ọkàn wà ńbẹ̀ wà gbogbo tó kó sínú àwọn kùdìẹ̀kùdìẹ tí ẹ fi ọlọ́run sàmójútó ẹ̀ fún yín wáyé ìfọ̀lá kan ẹ̀sẹ̀ rà torí jọ lọ wà lọ́wọ́ bó ní fọ́bùlà rí ọba tó kápá abẹ́rẹ́ lọ nínú àríyá mi sọ́ọ́kù tọ́lá àríyá kejì sí kẹta wà mẹ́rin yẹ tẹ́tí lẹ́ ẹ̀yẹ́dì àyàwó máa kọ́ ọjà wàyà lóko ní ayétú láàyà tàbí ẹni yóò tó bá ọlọ́run ní ọ̀nà àbáyọ máa fún un. ẹnikẹ́ni tí ó bá ń bẹ̀rù ọlọ́run ó máa fún ní ọ̀nà àbáyọ nínú ìṣòro. ó lè jẹ́ ìgbẹ̀kùn táyé ó lè jẹ́ gbogbo ọkàn rẹ̀ ìbàlẹ̀ ọkàn. ní ìsìn ó ń bẹ́ẹ̀ àwọn tó jẹ́ pé owó ọlọ́run àtàkọ́ ni wọ́n ná àmọ́ kàn ọ̀gá àdẹ̀kùn ọ̀gá àdẹ̀kùn ẹni tí ò bá fi ọlọ́run ọkàn ò lè balẹ̀ o ẹni tí ó bá rí pòun sí lọ́run tóun náà mọ rẹ̀ tó sì ní tí wọ́n máa ń láyé tí wọ́n fi máa ń sọ pé wọ́n láyé òun ni ẹ̀tọ́ jáde bó wá ṣe ti báyìí sọ̀rọ̀ ẹ̀ kò sí báyìí ọkàn fún pàápàá jùlọ àwọn tó ń ṣàbòjú àwọn èèyàn ẹ̀ kí ìsáwọn olóṣèlú irú ọkọ̀ tán fẹ́ gùn ni wọ́n ń gùn èyí tán fowó rà àti tán dé ìlọ́wọ́ ìjọba pé tẹ́ẹ̀ bá rà fún àárín ṣiṣẹ́ tẹ́ẹ̀bá rà fún àní padà sọ fí ìjọba sí wà fọ́ọ̀tì láti rà ìtàn owó ní náírà tẹ́ńbẹ̀ kí ló ti ọkàn wọn bá lẹ ọkàn wọn ló fi mílíọ̀n bá lẹ àfi tó bá jẹ́ pé gbogbo owó constituency náà ló ń dánú constituency torí ẹnìkan àwọn wíwà ní ìgboro kan máa ń ṣe náà sólà ọjọ́ ti lọ kò tẹ̀ sí náà gbòòrò pọ̀ gbogbo òní sádà bí ọ̀sán lálẹ́ sóyè làwọn èèyàn wá ń sọ̀rọ̀ ó sì ń jẹ́ sí gbọ́ pé ah, tó gbogbo kọ̀rọ̀kọ́ ní bá rí báyìí káàsọ̀ pé wọn ò ṣiṣẹ́ àwùjọ yìí ó lè àwọn tí ń bẹ lóyìn ó lè mọ wọn lè wáyé láì pè wọn láì fà wọn kí ló tún kù ayé dáadé nu kí là ń wá ní olù yorùbá ní àjò òdò bí ilé tó ní ẹlòmíì kan gbà kámú ni kí la fẹ́ fàyọ́ ń bẹ̀ ká má lọ rẹ́rẹ́rẹ́ ọlọ́run ní tẹ bá káyà àwọn ẹ máa rí ọ̀nà àbáyọ ẹ máa rí dẹ́kun ìfọ̀kànbalẹ̀ wà àdìsí ó máa wá nítorí ìwò lérò nínú àyà míì sóràtú tọ̀ láti náà ní ọ̀nà yẹ sákìlá àyà kẹrin nìyẹn ẹni yóò tó bá bẹ̀rù ọlọ́run ẹ̀gẹ́ aláwo mi amúrì ìlú fúrọ́ ẹnikẹ́ni tí ó bá ń bẹ̀rù ọlọ́run nínú ọmọ èèyàn ó máa ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ìrọ̀rùn yóò ṣe ní rọ̀rùn ó máa ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ìrọ̀rùn yóò ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ìrọ̀rùn sórí akọ̀lọ́pọ̀ àwọn yẹn gbà pé tẹ́lá tí ó ta bá ń sọ̀rọ̀ ìrọ̀rùn àrídìkù lọ́pọ̀lọpọ̀ kà sí pé owó tó bá ti ń float tó bá ti ń float ọmọ adámọ gbà tó rọrùn dé kò sí tó kàn án pẹ̀lú àìsí àmọ́ kò sí tó kàn kódà kò sí tó kàn án pẹ̀lú ibi tó wó ti ń yọ kó sàmọ̀ yọ àlẹ́ ẹ̀rí kan ẹ oríṣiríṣi ọ̀nà tó ní ọ lónìí débi pé ọmọ adámọ wa ń lọ kọ́sẹ̀ ìyàwó oògùn owó sísẹ́m táwọn yẹn ń lò táwọn ọ̀dọ́ làǹdà ń lò lónìí ó kún ní wọn tètè pé kò sí sílẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ èèyàn tó sọ pé òun gẹ́gẹ́ bóun ṣe wà yìí kò sí ìtọ́nà yẹn fi wá owó ṣé ń bọ́ mi ẹni tó fẹ́ wówó ó kún ìfá owó ju ẹ̀mí ara ẹ̀ lọ tó wọ́n sọ fún wípé ó lówó pẹ̀lú gbogbo tó lè lò báyìí ló dọ̀dún mẹ́ta lọ oníṣẹ́lẹ̀ olówó máa wà àwọn olówó dé ó ní fìyàfìyà kódà ló ṣe two years ó pé ju sí ó pé ju nínú nínú mílà nílò tó ń wá ìlọ tó máa ti gbárùn kan lẹ́yìn ìgbìyànjú tó máa lọ ó sì ṣe ẹ̀dá kan sẹ́ni yẹn lẹ́pẹ̀ pé wọ́n fẹ́ kọ́ ọmọ láti sẹ́ni yẹn lẹ́pẹ̀ pé ọmọ òun kankan bẹ́ẹ̀ nìkan èmi kókó ní pé yàwó yàwó dé èèyàn kan bímọ mẹ́ta ó ní òun máa lò kán o kò sẹ́ni tó lè bá ń sọ ìyàwó ẹ̀rọ ní ìparí rẹ̀ jáde ló kọ́ ọmọ lọ́wọ́ ní mọ́tò ní ìyàwó ẹ̀rọ ní ìgbà tó bá jẹ́ bẹ́ẹ̀ ìyàwó pọ̀ ló kọ́ ẹ bá ń gbọ́ ẹgbẹ́ ìlẹ̀ ń ka kílẹ̀ ń pè òyìn dẹ̀ lọ ta sáré àti òbá ní kílẹ̀ ń pè ẹgbẹ́ ìlẹ̀ ń kárò yìí tó jẹ́ pé bí ìbá ṣe kó ṣẹlẹ̀ wọn kà á ta àlè gbàgbọ́ láíláí àlè gbàgbọ́ wọ́n wá wá gbogbo ọ̀nà láti fi jẹ́ pé kọ́mi yóò dá pọ́mi bọ́lọ̀ ṣe pọ́mi yàn lé tó àwọn abálò materials dára wọn lọ bọ́lọ̀ ṣe ṣe àpọ́nlé ọmọ adánà tó gbogbo ìtìbí tíjẹ́ ìwọ́n bá ti yọ lọ́lá ìtọ́ wọ́n ṣe tán wọ́n á mọ́mọ́ kan ọ̀là ìṣòwò ìwà lọ́mọ nìkan sí yóò san one fifty thousand ní hospital bill ìyẹn sì mọ́mọ́ tiẹ̀ ó yóò ti gbọ́ ó ti gbọ́ òye pé ẹ bá pààrà bẹ àbùkù yẹn tán èèyàn fọmọ rẹ̀ sowó lọ́wọ́ lọ́mọ nílá admission kó àrùn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ń wá àánú ibi tá bá ti ń tà tí wọ́n rà lọ́nà tọ́lọ́hún tọ́wọ́ sì lọ́wọ́ wọn bí orílẹ̀-èdè tàbí arẹ́wà lápèjúwe àti bòmí ìjọba dàbẹ́ ìbẹ̀ni ni lọ ibi táwọn náà ti ṣe wàhálà wo mo Eyi tẹ́ ẹ lọ àwọn àmà nímọ̀ sìgá rẹ̀ fún yín tẹ́ ti ṣe hajj àbẹ̀tẹ̀ múra kódà lẹ́yìn lọ ẹ wọ ẹ wọ ẹ wọ ní páàkì ìgbésẹ̀ lo ibẹ̀ dẹ́fà ti mọ́rí ìgbé nàdínà nàdínà nàdínà nàdínà dúdà dúdà ìyá tẹ́wọ́n pè sí ìtẹ̀dí ìlà tó ní ìsinmi àwùyá ẹ̀gbà tó náà tó lẹ́sì wé ẹ̀dún lówó wá jáde lọ́nà kọ̀nà tí kò sáàtì lówó èṣù sì sọ tó bàlá sáàtìfò àwọn etí ìrọ́sàn balẹ̀ o má ṣe kèfì rí o tó bá gbà wípé ọ̀bẹ́ ẹgbẹ́ ìfọ̀kànbalẹ̀ láyé àwọn fọ̀ àmọ́ tọ́lọ̀ ń bá fẹ́ náà ni ẹ̀fi káyà láyé lórí a máa fún ẹni tí ń wáyé tí ò wáyé kí a máa láyé tá a bá fẹ́ tá a bá tún fẹ́ fún ni ó lè fi ayé àtàlùkí àmọ́ ní ìṣòfò mọ́ máa dáhùn lọ́wọ́ wà lẹ́yìn ọ̀dùnlá wọ́n máa ṣàdánwò fún wa kì í ṣe pé ń bẹ̀rù bá fẹ́ sí náà yóò tó ara yé ẹ wo ayé náà ẹ wo báwọn ẹ wà àwùjọ wa ìyẹn mẹ́rin ló ń sin náà náà tí ń wá tó jẹ́ pé ẹ̀wọ̀n òsì náà ayé òsì tẹ̀ wọ́n lọ́wọ́ ẹ wo àwùjọ wa ló ṣe rí wọ́n á fi wọ́n léèrè lórí ẹfún látọ̀jú rẹ̀ nìkan pé ọlọ́run ló sì ní òjò dáa fún ẹnìkan péré tàbá àbọ̀ ẹnìkan gan tún pọ̀ jù ọlọ́run ló sìn ní òjò dáa fún fẹ́ nítorí tó ń tẹ̀lé fi dáwà tuntun náà ní fẹ́ẹ́ fi bàjẹ́ ní òfin lọ́wọ́ àwọn àfihàn lápèjúwe lẹ́yìn bá mẹ́nìkan wá nísọ̀ fún ìgbéró lẹ́pa níwà fún yín ní hundred ẹni tí ò sí náà tí ò sí tó kàn pẹ̀lú àti àmọ́ ayé òdìdá ọgbà lòdù knockout nìyẹn kìí ṣe pé torí pé wọn ọlá gbogbo ìgbà kò sí tó kàn bó ṣe wù ní kọ́lé olè wọ̀ òhò olè rìn òhò kò sí tẹ́tí ò lè lẹ́bàá ní ó bá yẹ ẹ̀sùn gbogbo lówó yóò bá yẹ ẹ̀sùn kò sí ní lówó àwọn àfihàn àpèjú rẹ̀ ọgọ́rùn-ún ọgọ́rùn-ún méjì irú wọn tó ń lórí náà á sì lọ́wọ́ á sì lọ́wọ́ á sì tó mọ́ á wà lókè àná lọ́nà ọ̀gọ́rùn-ún fẹ́

òbí ẹni tí ò kọ̀ káàkiri tí kéle òsú láìlá ẹni tí ò fẹ́ gbọ́rọ̀ ọlọ́run rárá ní gbọ́dọ̀ dáná ní inú ìzà alẹ́sọ̀láṣọ ọ̀sọ̀lá àwọn ọ̀sán nọ́mbà ló gbà lẹ̀ tán kọ́ ọ́ bíi tán já lọ́gbọ̀n yìí wọn ò fẹ́ rí wọn sì fẹ́ gbọ́ ẹni tó máa sọ fún wa lónìí pé ṣèbí sàrùdí kọ́ la wà ẹtì máa sọ fún ẹnikẹ́ni tí ó bá páyà ọlọ́run àti òjíṣẹ́ ẹnikẹ́ni tó bá yapọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ẹnikẹ́ni tó bá yapọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ànábì sallallahu ta'ala alaihi wasallam dájúdájú iná jahannama ń bẹ fún un olùṣègbére ni wọ́n nínú rẹ̀ láíláí. àti jáde fọ́lọ́run ní ààbò

àmọ́ àwọn olùsùnmọ́ mọ̀ sọ pé tẹ́ ilé ní àrùn àrí náà ọlọ́run tó nílé ló sọ fún wọn bíyàn sínú kọ́ ní bí ìrìnà abada èyí tí gbogbo àwọn ọ̀nà táwọn èèyàn wá ń gbà tí wọ́n á sọ ọmọ ilẹ̀ tí wọ́n sọ material di tó ní báyìí ìdánwò èèyàn lọ ẹni tí ò bá sì gùn mọ́tò dá slipper téèyàn ń gùn yẹn material kan nínú material ni òun ló rọ́pò jíìpù tẹ́lẹ̀ kan gùn àti téèyàn bá gbọ́ náà bá gbọ́ débẹ̀ ṣe sùúrù pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú kọ́ máa sin ọlọ́run tó pé tó bá gun tó dun tẹ́lẹ̀ ń gùn lọ ẹnìkan níjọ́ tí òun ti lẹ́tọ̀ kan tó jọ bẹ́ẹ̀ ó ní wà láìpẹ́ mẹ́nìkan òun sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ fún mi ó ní ní Ògùn state òun mọ lọ́bẹ̀ síta specifically ó lóun mọ ibi tí òun yìí torí ẹsẹ̀ òkàlè jẹun jẹ́sẹ̀ bá máa ń jẹ ìgbà tó padà lólówó àbọ̀ ẹsẹ̀ ló

ọlọ́run bá wa subhanahu ta'ala ó jẹ́ ká mọ̀ wípé ìbàlẹ̀ ọkàn kì í máa sí fún wọn tó wọ́n ti sàkó sí ìyẹn kan tí wọ́n á kún kí wọ́n sá fún yẹn torí wọn ò lè sá mọ́nà lọ́wọ́ o wọ́n lè sá fún yẹn títí títí tọ́wọ́ tọ́wọ́ sì rí tẹ̀ wọ́n ẹ̀ka kówó kò lákàntẹ ẹnìkan ó ní wọ́n fẹ́ ra láìsí ìṣẹ́lá kan lọ́wọ́ wọn ó sì pòdúsù láìsí wọ́n sì ṣe títí títí títí nígbà tán kó láìsí tán ni èyí tó sí lẹ́kọ̀ọ́ ó ní gbogbo ìgbà táwọn bẹ̀rẹ̀ transaction títí tó fi parí òun ò ní ìdùkú lè dájúrọ́ ọkọ̀ sítan ọlọ́tọ́ báyìí ni ìwò tó là tí lára ìsìnkàn ọ̀rọ̀ tí mo sọ ti pẹ́ díẹ̀ ẹni tó lọ tó gbowó lówó lọ yẹn kò sínú ìbàlẹ̀ ọkàn mọ́ torí pé Yorùbá sọ pé àkọjá oró kò dàbí àdájọ́ yìí yóò máa ròjọ́ kan pé tó bá mú un àbó ti rán èèyàn tóun àbó ti mọni tóun rìn àbó ti mọni tóun wọ̀ gbogbo kọ́ọ̀lù kan ní òbè gbogbo àlejò kan ní òsì sílẹ̀ àti lówó wọn ti láyé wọ́n kọ́sọ̀ lọ́rùn ìsánà ní bẹ́ẹ̀ni mọ̀kùnlọ́kọ́ọ̀ فاخلقه في هذه الأرض وفقر له هذا الكون وأمده بإمكانيات عقلية وحكمية وابتلاه بالخير والشر ọlọ́run dán wa wò pẹ̀lú aburú pẹ̀lú dáadáa

mo fẹ́ gbọ́ yìí ṣé ètò lẹ́yìn fẹ́ gbọ́ yìí náà ẹni tó bá mọ ẹni tí gómìnà ránṣẹ́ pé wá bí tó mọ mẹ́sẹ́ńjà gómìnà wọ́n ní òun wọ ọ́fíìsì wọn lẹ́sìn táyì jọ̀ọ́ bóòlù báwo ni báwo ni ẹni tó ju ẹni yẹn lọ nígboro yóò wá bọ́wọ́ sí mọ́ńtọ̀ náà tó ẹni tó náà máa ń fa ẹjọ́ náà ń bá ṣàdéhùn tó bá ṣe lé ìmọ̀ fún ọ lélẹ̀ wọ́n tẹ wàhádà jìnnà sí lè yọ torí tó bá ṣe bẹ́ẹ̀ máa bínú o àbínú o nínú àpọ́nlé mi ọmọ yẹn wá fún ìfá kóun lọ ayé kóun ti fẹ́ kóun tẹ́ra ò lọ́rùn kóun lọ ayé bá kóun kóun kan jọba ẹ̀ ọ́nù kóun sì hùwà gẹ́gẹ́ bí ẹni tó ṣe láyé mẹ́rù wàlàyé nà á nípa láti ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti wà lùjọ́ náà wà máa láwọ́ bèèrè áàtọ̀rọ̀ ti ní kọ̀lá òní kankan tó ti bá ní kí olè lọ lọ́wọ́ lè bẹ̀rẹ̀ sí àná àyàfẹ́ àkúrẹ́ Allahu Akbar ẹ̀rù sọ́ọ̀tù ìdíyàná àyà thirty six àyàfẹ́ olè ìfẹ́ràn ayé tó ọkà sódà. ṣé ènìyàn rò pé a máa fi òun sílẹ̀ lásán ni. láyé mọ́rùwà láyé náà inú sọ́ọ̀tù àyùnú àyà أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون kẹrù bá gbà ní lásán kẹrì padà wá bá wa. ṣé ẹ lérò pé a kàn ṣẹ̀dá yín fún ìranù ni àti pé dájúdájú wọn ò ní dá yín padà sọ́dọ̀ wa. ọlọ́run tó pọ́n máa dámọ̀ lé nípa pé jẹ́ àlẹ́ jẹ̀dá àlè jíìsì àná tí ẹ bá ti fẹ́ kan ẹ̀sán ẹ̀ ló gbà pé wọn dábàá ṣe bẹ́ẹ̀ nínú ìjọba táyé o àti tí wọn bá ti bẹ̀rù ọlọ́run tí wọn bá ti bẹ̀rù ọlọ́run náà ni wọn bá tíntín wọn sàn kọ̀mẹ́ǹdì ìgbà ní ìlú ẹ tó gbólóhùn ẹnu pé ni wọn fi kọ̀mẹ́ǹdì yẹn òtọ́ ọlọ́run bá ṣùgbọ́n àwọn sàárà ọba olóore púpọ̀ yóò fún ẹ̀ láti pìlẹ̀ àti pìlẹ̀ tó pọ̀ ju bíyàn ṣe lọ lóore ìnìkan yẹn lọ́tọ̀ fẹ̀ wà ìṣàrọ̀ ọ̀fàṣà tó bá jẹ́ pé dáadáa lọ́nà yẹn ti yóò gbà dáadáa tó bá ti pa burú ni yóò gbà burú yàkúlẹ̀ hakùtà wà kàwàtà àrẹ̀ sọ́ọ̀tì nẹ́ẹ̀tì àyàtà náà wà á ń la ìsàlẹ̀ nìsan nílà mọ̀tà. àti pé kò sí kinní kan fún èèyàn àfi ohun tí ó ṣe níṣẹ́. tó ṣe ní ó gbà àfi bẹ́ẹ̀ ọ̀bá ṣe wà á nà sáàyàwó sọ́fà yọ̀. àti pé dájúdájú iṣẹ́ rẹ̀ láìpẹ́ wọ́n máa fi hàn. ó fi hàn tó mọ jùzáù jùzáù alfa. lẹ́yìn náà wọ́n máa san ní ẹ̀san rẹ̀ ní ẹ̀san tó kún jùlọ. nínú sóràtù àzàlzàlà fàmìyàn mẹ́rin kọ́ ومن يعمل مثقال ذرة شرا يره آية kejì ẹni yóò tó bá kan مثقال ذرة nítorí náà torí náà ẹni tí ó ṣe iṣẹ́ rere rere ní ọmọ tó ẹni tí ó bá sì ṣe iṣẹ́ aburú ní ọmọ náà gún ó máa rí i nínú ọkàn olóore máa ẹnì kankan tí wọ́n bá pè ní àbàdì tí ó sì lẹ́bọ lẹ́rú bí òbá ti máa ń wí yóò ní ẹ̀sọ́ yóò kọ́kọ́ kíra ọkọ rẹ̀ kọ́kọ́ ti fẹ́ gààrà pé kí ni wọ́n lè pè ó sí yóò gbé ní òṣìṣẹ́ kankan ní ìmí àfẹ́ni kankan ò ní bá di ọyẹ ẹ̀sọ́ dáadáa ló sì bá mẹ́rin sọ kódà tí wọ́n bá wí jọ́mọ lẹ́sẹ̀ tí wọ́n fẹ́ fi kankan tí òṣìṣẹ́ kọ́ lọ́rùn ní bọ́mẹ́rin àmẹ́ni tó sàdúrú kan tí wọn ò sì pé sáàbúrú yẹn tí a bá ti pè báyìí ìbẹ̀ lọ́kàn kọlọ nínú sáàbùrú káà nínú àyà kan ìjáde à 345 ní àdúgbò sípòsí náà àdúgbò nínú ọmọ yóò mọ̀ pé máa lè ha dálé fi dáàbẹ̀ nígbà tá bá fàkọọ́lẹ̀ tẹ́ àwọn ọmọ èèyàn tí wọ́n ń wò tí ń wo fídíò tí ń wo àkọsílẹ̀ pé òṣèlú yìí oyin eléyìí jẹ ọba eléyìí jẹ ọbú eléyìí ọkàn eléyìí kò àwọn kan kékèké tó ń kà kékèké láyé ló wà sọmọ mọ́ọ̀lì hazard kìtà eré aró àkọsílẹ̀ wo ni. a máa gbé ìwé iṣẹ́ ẹ̀dá kalẹ̀ fún wa. wà náà dọ̀ ọ̀gbàwọ́lẹ̀ àyíká ọ̀wọ́lẹ̀ àyíká na a jẹ́ àkọsílẹ̀ iṣẹ́ ọmọ ènìyàn kalẹ̀ fún un. nígbà náà hmm. ó máa rí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọn yóò máa bẹ̀rù nípa ohun tí ń bẹ nínú ìwé iṣẹ́ wọn hmm. wọn yóò wí pé wa o irú ìwé wo ni èyí náà kò fi ohun kékeré àti ńlá kan ohun kẹfì ni mo sọ pé láyò gáàdì nìkan bí ẹrọ tán wàhálà kẹfì nítòsí balákọọlẹ ó ti di tóbi náà nìyẹn wàhálà kẹfì ẹrọ kan níbi ńlá àtọha nínú nínú àyà míì pàmìlú àtìkálẹ̀ ìfẹ̀ǹtọ́ǹtọ́ǹtọ́lá nínú àríta nẹ́bìsọ̀ àríta ìkúlùsì ní ọ̀rọ̀ náà tí kìí ṣe ọ̀rọ̀ tànẹ́bì sọ̀tọ́lá tó tó wo ọ̀rọ̀ tànẹ́bì lọ yá ìbáàdì iná àhábì àwọn ọ̀dùnkùn ẹ̀yẹ ń sì ní àwọn ṣẹ́ ìwọ̀nyí wọ̀nyí tẹ́yìn ṣe mọ̀ nìwọ̀nyí òsíyà lákùn à ń dé o ìmọ̀ wà fi àyíyákùn à ń sì fi fún yín o à ń gbẹ̀sán ẹ o fàmà wájà lọ kẹ́yọ́rọ́ fọ́lì àmàlìlá ẹni tó bá lé pé dáadáa ló bá pàdé kó dúpẹ́ fọ́lọ́run iṣẹ́ rẹ̀ náà ló bá yẹn wà máa ń wájà lọ rẹ̀ rà ẹni tó bá lé nǹkan ní tó yàtọ̀ sí ẹ̀rí ọlọ́run tó lóòótọ́ ká pàkíyèsí ara wa ká sì gbá kíyèsí ìbẹ̀rẹ̀ àǹfààní wa ká sọ̀rọ̀ ọlọ́run ká sì tẹ̀lé ìbẹ̀rẹ̀ orí wa o àkóyè mọ́ tẹ̀sán ọ̀hún ọ̀sẹ̀ tó lọ ìnáwó ìgbọ̀fọ̀rọ̀ fún yìí.